yẹn làwọn wá rìkọ́ pé ah, olóyún àbí kí ni tó ń tíráì láti sọ olóyún kẹ̀ ah, no no no no no o ò lè lóyún o láíláí o ò lè lóyún ah no no no o ṣe fẹ́ lóyún kẹ̀ o ò lè lóyún wọ́n ní o ò lè lóyún ló wá mọ̀ wọ́n rántí pé ah lágbájá nígbà tó ló lè lo ọmọ yóò lè lóyún ó mọ gbọ́dọ̀ ṣẹ́yún wọ́n mọ gbàgbé pé lọ́dún báyìí lọ́dún báyìí lọ́dún báyìí ọ̀tọ̀mọ ní tó bá lọ ibì kan ọ̀tọ̀mọ ní tó jẹyọ ń bẹ pé ò gbọ́dọ̀ ṣẹ́yún fún yàn. pàtàkì. àwọn ah, náà pa àwọn gbẹjọ ń bọ̀ káwọn ọ̀wà wa gbé jòǹbó báyìí wọ́n ní ìyẹn ò lè jẹ́ káwọn sọ pé káwọn lọ ṣẹ́yún fún ọmọbìnrin yìí àwọn náà náà dáràn kí làwọn ò wí fún ìyàwó àwọn wọ́n ní báwọn ṣe fi lọ ọ̀rẹ́ àwọn kan nì lónìí ọ̀dà alẹ́ mọ́bẹ̀ ni o ọ̀dà alẹ́ mọ́bẹ̀ ni ọkọ ọmọ yẹn wípé tóyún bá ti hàn tíyàwó ẹ̀ bá bí pé bolo ti róyún kó sọ pé òun ọmọ. ó lo gbanko ni o ọgbà ẹ́ ìyàwó ẹ̀ tó láìkẹ́ yẹn ìyàwó ẹ̀ tó nífẹ̀ẹ́ yẹn ìyàwó ẹ̀ tó frustrate kó tó fẹ́ tó tọ́jà kó sì insist. àmọ́ ká lọ rántí pé aya lè. wọ́n ní. ìyàwó lè kọ́ ní ipò kíkó. táwọn ṣáà dé mọ́ra nìyẹn táwọn fà sára àwọn mọ̀ ká sára wọn lóyún mọ̀ ń dàgbà wọn níyàwó àwọn náà lọ́kọ́kọ́ pé àwọn ṣàkíyèsí ń wí pé díà ṣe é kíyèsí ọmọ yìí pé ó ń funfun ṣe é kíyèsí ọmọ yìí pé ó ń ṣe rọ́tọ́rọ́tọ́ pé kò kò wá active dáadáa wọ́n láwọn ní àyìn obìnrin náà lẹ mọ obìnrin ìbílẹ̀ rẹ̀ ń tọ́ bá mu bóyá ó ní malaria wọ́n ní àǹtí ọrùn bọ̀dá orí malaria níyàwó àwọn karamasiki pé bóyá ah, no no no no no nǹkan lè ṣe kó má lóògùn nǹkan lè ṣe kó má jẹun wọ́n níyàwó àwọn náà ló mọ ọmọ yìí lọ sọ hospital wọ́n lọ hospital wọ́n ti discover wípé ọmọ yìí ò lóyún kì í ṣe pé malaria kan ló mú o ọmọ yìí ó ti yún ni o ó ṣe kí ni wọ́n níyàwó àwọn pa àwọn láti bẹ̀ pé my dear <laughs> ọmọ tí mo ta ló malaria malaria kọ́ ni ẹ mọ̀ bọ́ èmi ọmọ bá ṣiṣẹ́ o. wọ́n náà fi ọkùnrin sọ pé bí ti wù kó mọ ẹ bá síbítù lẹ lọ ibi ilé lẹ gbà lọ ilé náà ni ẹ mọ̀ gbà bọ̀ tẹ ẹ bá délé tẹ ẹ bá pẹ́ mú bọ̀ àmọ́ gbọ́. wọ́n ní ṣùgbọ́n kó tó di pé ìyàwó àwọn mú ọmọ ọ̀dọ̀ ìdè yẹn àwọn ti jẹmi kalẹ̀ wọ́n láwọn ti dẹ̀ àwọn ti rọpẹ̀tẹ̀ àwọn ti pe ọ̀rẹ́ àwọn yẹn pé wàhálà dé ǹjẹ́ ọmọ wípé eh, ọmọbìnrin yìí ó ti discover pé bóyá ọmọ yẹn ní malaria ni ó dẹ̀ ti mú lọ sí hospital ńgbà tán dé hospital wọ́n ti bẹ̀ fún o ọmọ yẹn lóyún ni kí ni í ṣe wọ́n lọ́ọ́ rí àwọn pé ọ́ gbèsára ni o wọ́n nígbà tíyàwó àwọn sì dé lọ́dún yẹn lóòótọ́ wọ́n lọ pé ah ta ló fún ẹ lóyún níbo ló ti lóyún ẹ jẹ́ apílẹ̀rẹ̀ ta ló fún ọmọ tí ò kì í jáde nínú ilé ọmọ tá a kì í rán níṣẹ́ la ọ̀sán àdúgbò ọmọ tá à kì í ṣe wọn làwọn pẹ́ṣẹ́ sùúrù ń gbọ́ tá à ń fún ọ lóyún wọn lọ́mọ ń pò wọn ọ̀mọ́ wọn náà dẹ̀ ti kọ́ dáadáa pé wo okú gbé tọ́ọ̀bẹ jẹ́ kíyàwó mi mọ̀ pé mi ni mo fẹ́ lóyún okú gbé ṣùgbọ́n tọ́ọ̀bẹ jẹ́ kó mọ̀ wò ó rí tọ́jú ń máa kí ọ níjú ń máa kí ọ nímú gbogbo tó bá fẹ́ ni màá máa ṣe fún ọ kó gbúdọ̀ mọ́ wọn lọ́mọ yẹn lòun ọ̀mẹ́ tó fún un lóyún wọn làwọn náà làwọn pẹ̀tù sí pé ọgbọ́n ó jẹ́ àṣẹ sùúrù ni ó nígbà tí ọ̀mẹ́ni tó fún lóyún yìí tá a bíbí ibi tó ẹ̀pọ̀ mẹ́ni tó fún lóyún ṣe bá ní oníṣòwò bẹ́ẹ̀ ẹ bá lọ pe ẹni yẹn kọ́ wá mu sọ́dọ̀ ń tá a bá fẹ́ ṣe fún wa ṣe fún bọ́ tígbà tá a bíbí ibi tó lọ́wọ́ mẹ́ni tó fún lóyún yìí à ní choice o wọ́n ní báwọn ṣe ń kó kẹ́bẹ́ nìyẹn ẹlẹ́rìí ọkàn kúlẹ́kúlẹ́ ọkàn àwọn ọ̀balẹ̀ wọ́n lọ́mọ bímọ obì ọmọ àkọ́kọ́ àmọ́ lọ́mọ àkọ́kọ́ kẹ̀ wọ́n ní ah, àǹtí ó bímọ àkọ́kọ́ aṣọ tó bímọ lẹ́yìn ìyẹn ni wọ́n ní ah, àǹtí ẹ ṣe sùúrù wọ́n ló bímọ ọmọjọkùnrin wọ́n lọ́ọ́ rí àwọn yẹn náà làwọn fi lọ̀ pé wàhálà dé ọmọ yẹn ti bímọ lánàá o kí la máa wá ṣe báyìí wọ́n ló àkílẹ̀ máa ṣe ọmọ tẹ́ ti agree wípé ẹ̀ẹ̀mẹ́ tó fún lóyún tẹ́ ẹ ti jọ mọ̀ pé ẹ̀ẹ̀mẹ́ tó tọ́ lọ́mọ ẹ̀ẹ́ of course ọmọ bó ṣe máa lọ ráwọn àfáàní wọn á bá yín sọmọ lóko náà ni àwọn orúkọ wo láwàá sọmọ ẹ̀ sọmọ lóko kan náà ni wọ́n náà ò mọ̀ pé ọ̀ràn náà ni wọ́n náà àwọn lọ bá wọn tí wọ́n jẹ́ bí àfáà tí àwọn jọ jẹ́ òṣìṣẹ́ níbi iṣẹ́ táwọn mọ̀ pé wọn ò tiẹ̀ àwọn ò tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ wọ́n láṣìírí náà torí àwọ̀ àwọn náà ìsìsì gbogbo àwọn èèyàn wọ́n ní wọ́n bá wọn sọ ọmọ lóko níjọ́ súnú ọmọ lábẹ́ ilé àwọn náà wọ́n làwọn náà làwọn kọ ókọ tí àwọn fẹ́ kí wọ́n sọmọ àwọn dọ́gbọ́n fún ìyá ọmọ wípé fún wọn tí wọ́n bá ti dé ókọ tí wọ́n bọ̀ sọmọ rẹ nù. wọ́n lọ́mọ ń dàgbà ọmọ ń dàgbà ọmọ fẹsẹ̀ lélẹ̀ nǹkan ọ̀hún mọ̀ tó ń nà wọ̀n máwọn lójú o ẹ̀wọ̀n kí mọ̀ bá lọ́wọ́ ná ọmọ bí kejì o ọmọ ọ̀dọ́ bí kejì níṣẹ́ ló dàbí pé mi ni ara mi wà ń bù má sọ pé ah lábẹ́ ilé yín náà ọmọ yẹn ò dẹ̀ mọ̀ báwo lẹ ṣe ṣe wọ́n ní ọ àǹtí ẹ ẹ jẹ́ ṣe sùúrù ẹ ṣe bọ́kùnrin ni àárín yẹn orí ti dìde bí ẹ̀ẹ̀mejì ah, ó ní ọrùn mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ wá nẹ́tíwọ́ọ̀kì ká mọ̀ mọ̀ pé ara ń ta ni wó fóònù fi àǹtí ẹni mo ní kọ́ọ̀mù bọ́mà orí orí ó lójo búkúbúkú. àní nínú òbí ẹ. ẹ má jẹ́ ń tàn yín ọmọ pẹ́ mẹ́ta o nínú àlàyé tí màá yẹn ṣe ọmọ pé mẹ́ta ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọmọ ọ̀dọ́ bí fún wọn ní abí yẹn gangan ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n dẹ̀ jẹ́ ọkùnrin ọmọ méjì tí ìyá lédè ti bí ìyàwó gangan gangan wọ́n jẹ́ obìnrin méjì àmọ́ ti ọmọ ọ̀dọ̀ ó jẹ́ mẹ́ta kàyéfì dé o wọ́n wá wí pé oyún ẹlẹ́ẹ̀kẹta tẹ̀kíní ọmọ bó o ṣe ní ọ̀mẹ́ni tó fún ọ lóyún tẹ̀kejì ọ̀mẹ́ni tó fún ọ lóyún àwọn náà làwọn tó ń kàm ìyàwó àwọn kó ṣe sùúrù jẹ́ ká fọmọ ìlọ́rùn lẹ̀ kó sì nǹkan tá a fẹ́ ṣe sí ọlọ́run fẹ́ fi ṣe èrè tiwa ni wọ́n ṣùgbọ́n nígbà tí oyún ẹlẹ́ẹ̀kẹta dé wọ́n níyàwó àwọn fa agbọ̀n mú já pàtì wọ́n ló pẹ́ láyé kì í ṣe abẹ́ eléyìí ni ó ti bí kẹta aláìláyé ọlọ́run láyé láyé abẹ́ eléyìí kì í ó ti bí kẹta kò sí mm, mm, mm, ó ní láti mú adẹ́rọ̀dọ̀ ẹni tó ń fún lóyún nínú o kò ṣe ní mọ́mẹ́ni tó ń fún lóyún wọ́n níyàwó àwọn yarí o nígbà tí oyún ẹlẹ́ẹ̀kẹta dé. ìṣòro òbí o lè lọ gbalẹ̀ fún síta tó bá ipò ọ̀fẹ́ ṣàánú mo ti mú mọ́ra tó ó bí kìíní lábẹ́ wa ó bí kejì lábẹ́ wa yẹlẹ́kẹta náà orí pé àmẹ́ni tó ní ni nonsense nìyẹn tó bá ipò ọ̀fẹ́ ṣàánú mi ò mind ká fowó ká lọ gbalẹ̀ kan fún ẹ̀hẹ́ kó lọ́mọ bá yẹ kó lọ́mọ tẹ̀síwájú wọn náà ní òkè tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni ojú ní rojú ṣàánú wọn náà náà làwọn fowó sílẹ̀ wọn níyàwó àwọn gan tó fi owó kún mo ní yéé wọn ní làwọn bá lọ gbalẹ̀ fún ọmọ ọ̀dọ̀ wọ́n ní ilé yẹn ló bí ọmọ kẹta sí nígbà ó sì tún bímọ náà àwọn alájọgbé lọ́hùn wọ́n pe àwọn pé ó ń rọ o àwọn ọmọ lọ sọ́sibítù wọ́n wọn ọmọ nǹkan kan wọ́n tí wọ́n ń bẹ lọ́hùn gan wọn ò rí nírì ọmọ ọ̀dọ̀ wọ́n ní bí ipá wọn wá gbalé fún àbúrò àwọn. ẹ wo bọ́mọ ọ̀dọ́ ṣe bímọ mẹ́ta fún máàlù yìí rèé o tíyàwó lé bí méjì tíyàwó ilé ò sì mọ nǹkan kan ọkọ ọ̀hún náà ní ń dáná tí náà ń jò ọkọ ọ̀hún náà ní ń pòwópọ̀ tó fi ń kí kẹtẹpẹ ọmọpára ọ̀hún ni sọ ti ń rún o ní báyìí yẹn ló ń set up business fún ọmọ yẹn ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ti ń tajà tiẹ̀ nígbà tó tún yá tó pé bóyá àwọn ará àdúgbò fẹ́ mọ kẹ́fín torí bíi street kẹta ni wọ́n làwọn gbalẹ̀ fún ọmọ yẹn sí. wọ́n ní àwọn tún change location fọmọ yẹn again òun á set up òun gbá ṣíṣọ́ọ̀bù fún òun ta àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ hmm ní báyìí ọmọ ọ̀dọ́ ń béèrè nǹkan kan o ọmọ ọ̀dọ́ yarí mọ́ máàlù yìí lọ́wọ́ o kí ni ń béèrè gangan ẹ jẹ́ àròjọ ọjà kádé ń tẹ́ ẹ̀dá lórí ètò múlẹ́rọ̀ tòórọ̀ òní ẹ̀ rí i pé ó kì kẹ̀tẹ̀pẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. When you come into the Glow Cafe, you're in for a world of treats. Not only can you monitor all your voice and data usage with ease, buy, share, borrow, and gift data and airtime in the smoothest ways. Pay for any services of your choice using your airtime or your bank card and manage or change your tariff plan to any plan you prefer seamlessly you can also add friends, get sweet rewards, and so much more. Oh, and don't forget, if you ever need to recharge outside the Glow Cafe app, just dial star 805 hash to purchase airtime or data through your bike. So, step into your Glow Cafe today. Or download the Glow Cafe app today. Glow Cafe, where it all goes down. àgbéléwé léwé dùn mọ́. ayẹyẹ àjọ̀dún àwọn èwe ti Fresh FM bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún. children make some ìdíje tá a máa tàwọn nǹkan mèremère láti pèsè sílẹ̀. ọjọ́ kan ṣoṣo ló máa ń wáyé. gbogbo àwọn òṣèré tó láàmìlàaka òǹkọ́ni pédèpédè. adẹ́rẹ́pọ̀ṣónú ládéládé lọ́balọ́ba. ó ti ọ̀rẹ́ sùn. pàtàkì láàrin ìlú náà ti ń gbáradì fọyẹyẹ àjọ̀dún àwọn èwe ti fresh fm tí ó wọ̀nyẹ́ lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún may twenty seven twenty twenty one ọjọ́ yẹn máa kéké màkì ó máa màkì ń pè àwọn èrè wa máa kún fáyọ̀ pẹ̀lú ẹ̀rí kéèké wọ́n sì tún lọlé pẹ̀lú ẹ̀wù tó peléke. láti ṣonígbọ̀wọ́ ni bàbá tún mi ṣe sórí zero eight zero six three one three two one four nine sena zero seven zero six three eight two four zero nine three àti byz sórí zero zero seven zero six six five seven eight zero six seven fresh fm children's day ní may twenty seven èmi kan máa dèwé lọ́jọ́ náà ẹ kú ojú lọ́nà. àǹtí ẹ̀ mo yí mi sọ fọ́nà ìbò bọ́tẹ́ mọ́ sí mọ́ bọ́tẹ́. guy You don't see that new funny video for Twitter? That one with the boy. You mean this one? What of that brother Shaggy News Kitty? Where they circulate WhatsApp. Oh, this one. What of that meme? Where the guy. <laughs> when mouth open like this, bar? Mr. Know It All. Which data you dey use know all these things? Now, Glow new data plans get me. <gasps> Are you serious? With just 50 naira, I they get 50 MB. And with just 100 naira, I they get 150 MB. Where have fit use chat or browse on top Facebook, WhatsApp, Twitter, and even Snapchat. Uh, well, Don't dull yourself, oh. Dial star 777 hash now make you begin the browse they go. Glow Unlimited. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn làwà. padà látọjú ọjà kò ní tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò múlẹ́rọ̀ ìkànnì Fresh FM ni pẹ̀lú orí àtọrùn ọrùn lórí ètò múlẹ́rọ̀ Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ ẹ bá wa dáadáa ẹ bá wa rí ibi adé náà ni adé yìí o ibi àsìwí ladé yìí ọ̀rọ̀ bùṣe ẹ dákun arákùnrin yìí ní ọmọ ọ̀dọ̀ yìí mọ̀mọ́ ọlọ́mọ mẹ́ta tó bí ọkùnrin gidigba gidigba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tíyàwó ilé gangan sì bí méjì tó obìnrin wọ́n ní ń fún nǹkan kí ni ń fún sà wọ́n ní àǹtí orí bọ̀dá ọrùn ọmọdé yìí insist o wípé how long ni ló máa bímọ pamọ́ dà fún ìgbà ìgbà wo dìgbà wo ló máa bímọ pamọ́ dà dìgbà wo làwọn ọmọ ọ̀hún máa ní access síbi tó ń wà freely. sọ so, wa. Uh lẹ́kùn màmá sọ síta. pé ní tẹ̀bi òun ò jẹ̀bi ó pa á ní ti wọ̀nba tó ń bá ní lówó òun fún un kódà owó ilé ibi tí òun rẹ́ǹtì fún tàkọ́kọ́ ni tó gbé níbi street kẹta àwọn ni òun àtìyàwó àwọn gan làwọn jọ ń dáwọ́ bẹ́ẹ̀ san tíyàwó òun sì rí bí ipá wọn ṣiṣẹ́ àánú nígbà tó sì tún di wípé ojú fẹ́ mọ káwọn mọ́ táwọn èèyàn fẹ́ mọ fura ládùúgbò òun tún change location fún ọmọbìnrin yẹn lọ́ọ́ gbalé fún síbòmíì pé síbẹ̀ náà òun ò fowó olè jẹ́ ń yá o ṣùgbọ́n ọmọbìnrin yìí ti wá gbọ́mọ̀ lọ́wọ́ báyìí ó ti jájú oge ìgbà mélòó lòun ó kàn ọmọ yìí pamọ́ dà tán ọmọ sì ti di géńdé ọ̀nà bá ní aṣílẹ̀ ní èjì ní wípé àkọ́bí rẹ̀ jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún. Hmm pé ìkejì sì rèé ó ti jẹ́ bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ lù pé ó ti fẹ́ẹ̀ pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún pé ìkẹta báyìí pé ó ti bí ọmọ ọdún mọ́kànlá kọjá pé ó ní ìgbà wo lòun ò káwọn ọmọ pamọ́ dá ọmọ ọ̀dọ̀ yìí wá ti wá ń fẹ́ arákùnrin yìí lápè ó ti ń fún gan ọmọ yẹn ọkàn rí ọ̀balẹ̀ kí lẹ́ẹ̀ wàá ṣe ó lòun ò mọ̀ àwa gan ọmọ ń tẹ́ ṣe o ẹ jẹ́ á máa àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ̀ bá ṣe wọn sọ ọ́ fún yín ọ̀rọ̀ rẹ̀ wẹ̀yìn ẹ̀ jọ̀gbọ́n ṣe máa ń dá sí lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ ẹ̀ máa ń tọ́ ẹbí ẹlẹ́bí tó ṣe pẹ́ bíi tiyín náà ò ní dàrú kí ni kárakùnrin yìí ó ṣe ọ ti wá wọ ọ wọ ọkọ sọ̀bọ ni zero eight zero three two three two ten fifty nine hmm, tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ ẹ̀yin obìnrin náà gbà á yẹ̀wò ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀ dá sí i ládéládé ẹ gbọ́ ká ẹ gbà á yẹ̀wò lóyè lóyè ẹ̀bẹ̀nulú o ẹ̀bọ̀mìlà òǹgbóná ọ̀yọ̀rùkù. ẹnìkan ti wà lójú òpó. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mà yèyé múlẹ́rọ́. ẹ kú ètò. ètò màrí a kú ojúmọ́ o gbogbo jamani kọ́ orí yín kọ́ àmín ah, àmín àlàáfíà la wà ìfà ìtẹ́ gbé wá láàárọ̀ ó ní agbára ah, mo dẹ̀ ń bá obìnrin yẹn sun ẹkún hmm. torí ó nǹkan tó dùn yàn ni hmm. ó jẹ́ ọgbẹ́ tó lágbára tó pé kò ṣeé gbàgbọ́ ọkùnrin yẹn wíkẹ̀d ó hmm. burú gan ni ìkà ni. Mm ìka yín ni mo nǹkan tí mo lè sọ sí láti jẹ́ kó tó bá ti ṣe pé ẹyọ kan lọmọbìnrin yẹn bí àbá ní mistake ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ̀rún ọlọ́run kò ní ìbẹ̀rù ọlọ́run bó tilẹ̀ wù kó mọ àkọ́bí jẹ́ seventeen years kò ní ìbẹ̀rù ọlọ́run wá ní kíni kò ń ṣe kó lọ para ẹ̀ ní kó má wulẹ̀ sọ pé kíni kò ń ṣe ah. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ sọ fóbìnrin yẹn kí ló fẹ́ sọ fúnyàwó onúlé yẹn ọgbẹ́ burúkú kó lágbára ni ó tún wá ń gbowó gbowó lọ́wọ́ obìnrin yẹn wọ́n tún fi ń fìnáǹsì ìyàwó kejì ọgbẹ́ tó lágbára ni mi ò lè gbarú ẹ̀ eh. nǹkan tó burú jù ni nǹkan tó burú jù lọ́gbẹ́ tó lágbára ni ó ga gan ni in fact ẹkún gbọ̀n mí fún ọmọbìnrin yẹn wọ́n dẹ̀ ń ṣe àánú ó tún wá ń ṣe àánú mo mọ̀ wípé ẹlẹ́dẹ̀ẹ́ máa jà fún mm. kó mọ̀ bó ṣe máa lọ sí ọ̀dọ̀ ìyàwó yẹn kó máa lọ in fact bíbù kó ìyàwó yẹn dáríjì ẹlẹ́dàá ìyàwó yẹn ò lè dáríjì ó dọ̀rọ̀ ni mo ń sọ fún yín torí mi ní obìnrin ni mí mo mm. jẹ́ bí ọmọbìnrin mm. obìnrin yẹn lóyà sí ó tún bá tọ́jú ọmọ ọ̀dọ̀ àánú kò tún wá mọ̀ pé òun ló tún wá lọ ọmọ ọwọ́ ẹ̀ mm, kó lọ bà kó lọ béèrè fún dáríjì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó yọ obìnrin bá dáríjì ṣọ́nà lè dáríjì torí nǹkan tó ṣe yẹn nǹkan tó lágbára ni kókókó lọ wá ojú ọlọ́run náà kókó lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kókókó lọ bẹ̀ náà kó tó lọ bá yàwó ẹ̀ ibùkún tó bá ẹlẹ́dàá ìyàwó lè dáríjì ah. ìyẹn ni kókó kọ́ wò nǹkan tó mm. ṣe yẹn ó burú jáì. Mm ó burú já nǹkan tó bá ní jẹ kò ní fi run mú tó bá ṣe ìṣe pẹ́yọ kó fi ẹ̀sìn ṣe gbọ́ pé mi fèkè ni owó tí wọ́n á jẹ mẹ́ta mẹ́ta mm, mẹ́ta kò mm. dẹ̀ níbẹ̀rù mm, ọlọ́ọ̀ ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀ darí èmi ò mọ nǹkan tí mo lè sọ fún o mi ah. ò tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ fún tó ti bá ní kí n sọ̀rọ̀ jù báyìí lọ màá sọ nǹkan mi ìsìn wọ́n ṣáà máa dé dòbọ̀ kó lọ wá ojú ọlọ́run tó bá járe jì ṣe ṣì ni ẹ ah. máa bẹ́ tó bọ̀ ilé àtọ̀nàwò ní járe ilé àtọ̀nàwò ní járe. àmín ẹ ṣeun yèyé múlẹ́rọ̀ láti jà wá ní ọlọ́run bá mi wọ́n gbòbìnrin yẹn sọ lágbára ọlọ́run. àmín ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sá o. ẹ eh, ló láti ọ̀rìn láti bá yín sọ̀rọ̀. ẹ ṣeun orúkọ yín láti ọ̀rìn. láti ọ̀rìn èkìtì ọlájídé adédayọ̀. ẹ dá sí o dádì ẹ dákun o. ọkùnrin yẹn ni mo rí bá wí. yes sir ọkùnrin yẹn kì í ṣe èèyàn ọlọ́run hmm. nítorí pé ńgbà tó ń fẹ́ ọmọbìnrin yẹn hmm. christian ọmọbìnrin yẹn ó tún ó fẹ́ àwọn tó ń bọ̀ á fi kọ́ àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n hmm. nígbà tí ìyá sọ pé kó má fẹ́ bàbá sọ pé kó má fẹ́ hello. mo ń gbọ́ yín sa ìwà ń bẹ́ẹ̀ nígbà tó ìyá ní pé kó má fẹ́ bàbá ní kó má fẹ́ ó wá dá ọmọbìnrin yẹn sí àkóríkó ayé. ó dà sí o oh god. ó wá dá ọmọbìnrin yẹn sí o oh god. Hmm. ọgbọ́n ni ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó kọ́ wa. Hmm. ọmọkùnrin yẹn ọkọ yẹn ti ṣe ìṣẹ̀dá ọlọ́run. nígbà tó ti ó bí ẹ̀ kínní ká sọ pé kò mọ̀ ah. kí ló wá ṣe ojú ẹ̀ fọ́ ni. Wow ṣóṣe ni pé kán wá là ń lọ́yẹ̀ ni hmm. ẹni tára ẹ̀ mú ṣòro ọjọ́ ọ̀la. Hmm. tí o sì wo bí ọ fẹ́ mú fún un. ṣẹ̀fọ́kùnrin náà là wá yìí hmm. ṣẹ̀fọ́kùnrin náà ni wá ọmọ náà là dẹ̀bi sílẹ̀ irú ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ àwọn ọmọ tó ń bọ̀. ẹ jọ kò sọ̀rọ̀ tá a lè sọ fún pé kó bẹ́tà pé ọ̀rọ̀ tẹ́ni ẹ sọ kó lọ́ọ́ para ẹ̀. ah dadi ẹjọ́ mo dẹ̀ tún fẹ́ gbọ̀ǹkan fún ètò yìí tẹ́ ń ṣe ní Fresh FM àgbẹ̀ èkìtì mo fẹ́ kẹ́ gbé wá ẹ mọ̀ kó mo ti pè yín náà nígbà kan mo fẹ́ kẹ́ gbé wá torí àwa kó máa ṣí wa létí kó máa ṣí wa lóye. ó dà sáà àwọn aláṣẹ kí rédíò wa tó gbé ìbàdàn yìí àkàntòmù ẹ ni pé aláìkì tó ń. ó dà sá ó dà sá. ó ń kọ̀yàn lọ́gbọ́n ó ń kọ̀yàn lóye. ó dà sá àwa nǹkan ṣe sí sá àwọn aláṣẹ. ọlọ́run fún wa ṣe ọlọ́run fún yín ṣe. ẹ ṣe sá àdúpẹ́ sá láti ọ̀rìn èkìtì. ìlú ẹ̀ látọ̀rìn èkìtì ọlájídé adédayọ̀. ẹ ṣe àdúpẹ́ dáàdi wa ọ̀gá. òkè mà ó dàrú. ó dàbọ̀ sá mo lérò ìkànnì fresh fm rí ẹ̀yin abiyamọ ẹ dá sí i hello ẹ káàárọ̀ ẹ jẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ ntẹ fi ń gbọ́ wa mà tàbí kẹ́yìn sílẹ̀. Eh, eh, eh. àní orí gan tọ́jú ọkùnrin kùnrin ẹ fọ́ fọwọ́ parí nígbà tọ́rọ̀ yìí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ níjọ́ yẹn hello hello kí ìpè ọ tẹríba fún ìpè o. hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o ojú òpó ìkún. zero eight zero three two three two ten fifty nine tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ojú máa yọ orúkọ yín o. orúkọ mi ni àlékún àbàṣà. láti láti jẹ̀bú òde. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín mà. àti kúrò bẹ̀. mo ń gbọ́ yín mà. ṣé ẹ rí pé ọkùnrin wọn burú bóyá torí pé ọmọbìnrin yẹn ò gbọ́kùnrin kan àti kí ló dé tó ṣe ṣe bẹ́ẹ̀. àmọ́ o. ṣé muslim ni ọmọọṣẹ́ yẹn. Ah, àti ẹ̀ kò sọ̀rọ̀ débi ẹ̀sìn ọmọbìnrin yẹn kò hàn sọ̀rọ̀ débi ẹ̀sìn rárá. ọgá ah, o lágbára ẹlẹ́dàá ọmọbìnrin yẹn máa bí o. Ah, kí wọ́n ní kí bọ̀dá yìí ó ṣe ọ̀rọ̀ ti dójú ìkórìtà olóbìnrin tó ra lọ́wọ́ yìí. ìṣe ẹ̀mọ́ tó lè ṣe ọgbẹ̀nu ah, tán. mi mọ pé lè torí nǹkan tó ṣe nǹkan tí ò dáa. koríta olóbìnrin pọ ẹ mọ̀ pé èèyàn ọmọ yíyí ọmọ yíyí yíyó tán ẹ wàhálà wà. Ah, ah, ọmọ mi ní kejì kẹta ó ti pọ̀ jù ọmọbìnrin yẹn ti kó lè rí lé lọ. ọmọ akọmọ ṣe o. ọ̀dà kọ̀ọ̀rọ̀. ìkórìtà olóbìnrin pọ̀ ni máàlù yìí wà ẹ̀ káàárọ̀ o ẹ káàárọ̀ ọmọ mi jí o ẹ kú iṣẹ́ o. àǹtí fún mi láti Glasgow rèé àwọn abiyamọ. happy new month. yes ma a tù wá lára ọmọlẹ́rọ family ẹ ṣe ma. ọkọ yìí ń kọ́ o. ọkọ mi wà lára ó jẹ sàárì lọ́mọ òsòtó <laughs> ló sùn lọ́wọ́. ọlọ́wọ́ àkàtúnṣe fún wọn. ìtura ni àmì. <laughs> ṣe rí ẹ̀kọ́ ńlá lárí kọ́ nú nǹkan tí wọ́n sọ lé ní mo mọ̀ pé a máa ń sọ pé ẹ tí fámìlì bá sọ pé báyìí ní máa ń sọ pé nǹkan tí àgbàlagbà tó jókòó síwájú ilé tó rí. tọmọ kékeré bá gun àmùsíà lásàbíà mẹ́ẹ̀ẹ́dógún kò ní nǹkan tí àánú ọmọbìnrin yẹn ti ṣe nítorí kò sígbà tọmọbìnrin yẹn ò ní kúrò ní relationship yẹn ìkàdé lọmọkùnrin yẹn torí nǹkan tó ṣe yẹn ó fẹ́ pa ìyàwó ẹ̀ yẹn ní ṣe ah. deliberate action mo lo flash obìnrin lábẹ́ ẹ̀ lẹ́ẹ̀kìnní oh. lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó ṣẹ̀ wá ń sáwá pé kí ni kan fi advice yẹn kí wọ́n fẹ́ fi advice yẹn hmm. èmi ò ní ní kó lọ para ẹ̀ toró mọ̀ pé òun fẹ́ pa ọmọbìnrin ìyáálé yẹn ni hmm. ọlọ́run á bá wa ran ọmọbìnrin yẹn lọ́wọ́ so mm. nǹkan tẹ̀mí fẹ́ sọ ni pé tí òbí èèyàn bá ń sọ pé báyìí mm. nígbà míì ká máa dárò ká máa mm. dárò ó ṣe kókó ó ṣe pàtàkì nísìnyí tó ti wá ṣe nǹkan tó ṣe mọ́ọ̀sù ọkùnrin ní ìyàwó ìke ní ọmọ ọ̀dọ́ bí fún lójú àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá ọkùnrin ṣe pàtàkì pàápàá lọ́dọ̀ ọkùnrin tó bá ti ń di family side so kó lọ sọ fún ìyàwó ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ọmọbìnrin yẹn ni mo kàn pts ṣùgbọ́n no matter what èyí tó wá burú jù ní kó tún wá gbowó lọ́mọbìnrin lọ́wọ́ ọmọbìnrin ló lọ́wọ́ sọ ilé fún ìyàwó tó fẹ́ ah, it's a wicked soul very ah. very wicked tó lanu sọ pé o flash obìnrin lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì oh, lábẹ́ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kẹta tó bímọ fún ẹ so ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ pàápàá fún àwọn tí wọ́n ṣẹ̀ ń dàgbà láti tí wọ́n múra láti gbéyàwó hmm. pé kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ ìgbà míì òdí èèyàn gbogbo èèyàn lè tan èèyàn òdí èèyàn lè tàn án kéèyàn máa listen we we learn how to listen to our parents we learn a lot from them hmm. ṣùgbọ́n gbà mí orí tuntun ò ní jẹ́ ká gbọ́ òun náà ló ṣẹlẹ̀ yìí sí mi ì lè blame ọmọbìnrin yẹn in the first instance but ìṣètò wa débi tó dé yìí sí ojú wo ló fẹ́ fi padà sílé. Ah ju pé kọ́lọ́run bá wa ràn lọ́wọ́ náà ló ṣe ló lè tọ́ sílẹ̀ tọ́rọ ọmọkùnrin yẹn ò lóhùn ò pa hmm. kò lóhùn ò pa pẹ̀lú nǹkan tó ṣe yẹn tó ṣe tó ṣe tó ṣe tóbìnrin yẹn ṣe ìyàrí tó ò dẹ̀ tètè lanu tó tún gbowó lọ́wọ́ ẹ̀ tó lọ fi ń sanwó ilé fún ẹ fún ìyàwó tó fẹ́ ọlọ́run nìkan ṣoṣo ló lè ṣe ìdájọ́ ẹ̀ ah. ìdájọ́ ẹ̀ sí lọ́wọ́ anybody ṣùgbọ́n tó bá tọ́ lójú ọlọ́run ọlọ́run á ṣe ìdájọ́ ẹ̀ kó ah. pe obìnrin yẹn kó sọ fún un. Ah, bó o ní o ṣe fún mọ bí o ṣe sọ náà ni ọmọ bí ó ṣe múra sí. ẹ gbọ́dọ̀ mọ ìgbà tó ìgbà tó ìgbà tó lọ ń fíláàṣì ṣé àwa la bá fíláàṣì ni ló ṣe ń sọ pé òun mọ bóun ṣe máa sọ ṣáwa la lọ bá ń fíláàṣì ni ó pé kó sọ òun fẹ́ pa ọmọbìnrin yẹn ló ṣe sọ bẹ́ẹ̀ làwọn náà á ti ro ọkùnrin burú á ti ro sọ́tọ̀ á ti ro sóbì pé díwọ́ọ̀sì á kúrò ilé òun àjàgbẹ́ tó bọ́ bí ọmọkùnrin tó ah, wọlé ah, ah, kó pé kó sọ fún ọmọbìnrin yẹn ni mo kàn gbàdúrà pé kọ́ mi ní sọ́jú yẹn lọ ṣé máa. fún mi ẹ ṣeun gan ni ọgbà o hello. hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín ètò múlẹ́rọ̀ rèé. a kó ètò. ètò rẹ nígbà bí àǹtí fún mi láti Glasgow ni hello ẹ à ń gbọ́ yín ẹ jọ nǹkan tí nǹkan ẹ má nìyẹn lè ṣe ó wà very very òkè nǹkan tó lè ṣe tí kò fi ní sí problem. orúkọ wo lè yín orúkọ yín orúkọ yín mà àti bolẹ ti ń pè. ọpẹ́yẹmí ló ń sọ̀rọ̀ kogi state ni mo dẹ̀ wà. láti kogi. nǹkan nǹkan tó lè ṣe tí òfin ní sí problem ẹ jọ ń torí ibo náà ti ń ta sniper ó kọ̀ ra sniper táwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kó dẹ̀ bá mi fún wọn sniper kó dẹ̀ kú dànù kó wá máa bọ̀ ọ́n dé padà. ogun ẹ̀pẹ̀ fẹ́ padùn mà ní ogun tí ń pẹ ológun tí ń pa yẹn tí ń pàdún mà ní sniper yẹn àbíbò ni. kó bá mi fi sínú oúnjẹ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ah. tó bá ti wá kú tán ẹ̀ ẹ̀ kó máa wọ́n lé padà. ọmọ ọlọ́mọ ò lẹ́sẹ̀ lọ́rùn wọ́n pè wọ́n wáyé. wọ́n pè wọ́n wáyé wá sórí ibú ni. Ah. ìyàkọ̀ mi ìyàkọ̀ mi ìyákọ mi ìyákọ mi ìyákọ mi aláìkọlà ìyákọ mi aláìkọlà ah bó wà ní àárọ̀ ìbá ẹ káàárọ̀. ẹlò ẹ káàárọ̀. shalom shalom. yàrá shalom. ẹ káàárọ̀ Mandela láti Jerusalem. ẹ káàárọ̀ pé. ọmọ mọ̀pá yìí ò ní bínú tiyín inú ò lè fi gbogbo ara bí yín ilẹ̀ mímọ́ lẹ ní Jerusalem. bẹ́ẹ̀ ni ká ní mo ti gbọ́rọ̀ yìí màá lóye yẹn sọ fíìmù oh. obìnrin ń pè mí o sa obìnrin ilé yẹn nǹkan gbogbo ẹ̀rí blame jù ṣé máa ní kí n gbé hundred mà ṣé ń gbọ́ mi. ẹ bá mi tún come again pardon. mo ní lè mi o obìnrin ti lè rìn afẹ́ blame jù. lọ́nà wo sà. ó tutù jù. ó tutù. ṣé máa gbé hundred mà máa fẹ́ fún ní reason ni pé pàlọ́ tó fi bínú aláàkọ́kọ́ yẹn pé ó wá gbogbo ọ̀nà láti mọ ètò fún obìnrin ní ọmọ ọ̀dọ̀ ẹ̀ ní oyún oh. kò ó dúró wá kó fún ìdúró mẹ́ta oh. ó gbọ́mọdọ̀ sílé ó lòun lóyún ó lòun mẹ́tò fún un ní lóyún ó dìbò pé kò lè kí ń jáde ó lè lọ́kọ tó kọ́ àwọn àtọ́kọ ẹjọ́ wà nílé ni oh. ó dìbò pé ó trust ọkọ ẹ̀ ní ó ṣọ́yẹ̀ ṣẹ́ kéèyàn trust ọkọ ẹ̀ ní ó ti rìn jìnnà tipẹ́ trust ti jù ti pẹ́ ó ti ẹ ṣe yẹn ẹ kó ti wá jù ta ló lo inú eléyìí tán bí tán tán sọmọ ní kọ́ ní wọn ọ̀yàrí gbà tàkọ́kọ́ hmm. ilé kílè kó ti yarí pé ápà nínú yẹn kó lọ́mọ ìdájáde nínú ilé wá jẹlẹ kejì jẹlẹ kejì ẹgbẹ pé ọkọ ilé ẹgbẹ lónìí lónìí ọmọ ah. ọkọ ọkùnrin ilé gbogbogbò kó máa bọ ọmọ ọlọmọ tó wà ní ìta ilé nínú ilé ẹ ṣeye òun ilé ìyàwó ilé ẹ kó ti mọ̀ pé ọkọ ló ní àwọn mm. àwọn ọmọ yẹn. kò dá òtí ọkọ ẹ ní kò dá òtí ọkọ ẹ ní. alẹ́ gbàgbé dá òtí pé obìnrin ẹ ló ló ó kò lọ́dọ̀ tèmi obìnrin ẹ kò obìnrin ẹ kò oh, oh. bẹ́ẹ̀ ni. Oh ọkùnrin yẹn kó ló máa bẹ obìnrin títa yẹn ni kó ní sùúrù àlè kókó ọmọ yẹn ni kó lọ sí ilé. ó ló ti yarí gírangíran o ó ló ti yarí yẹn gangan ni ẹ bá rí bímọ yẹn hmm. ó ló ti yarí mọ́ lọ́wọ́ gidigidi. ọ̀rẹ́ aláwọ̀kọ́ ọ̀rẹ́ aláwọ̀kọ́ tẹ́tẹ́ advisor yẹn náà ó máa pè é náà ni kọjọ lé kọjọ fèsì panel ní ọ̀rẹ́ aláwọ̀kọ́ tó. ìka burúkú ọlọ́forí gbà wọ́n mọ̀. ìdí ẹ̀ ló ń kó sí wàhálà. ẹ ṣeun Mandela. ọ̀rọ̀ yìí mọ̀ yìí báyìí o ó dá ẹ ṣeun ẹ bá wa kí gbogbo àwọn èèyàn Jerusalem ó ga. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà o ọmọ yìí. ẹ kú tẹ ẹ pé ẹjọ. oyinbo bó o kọ yín bolẹ ń dá sí o. o. àmì sà. mò ń yín sà orúkọ yín sà. wà ń bẹ̀. ok ṣe rí. orúkọ yín sà àdúgbò wo lẹ ti ń pè. yes sir. <coughs> ọlá ànábì láti fọ ọ̀rọ̀ ògbóni ìbàdàn bíbá yìí. ó yẹ ẹ ti wà ń bẹ̀ mú gbọ́ yín sá. ok ma sẹ́ẹ̀rí ojú òní tí èèyàn ọpọlọ yóò ní dàrú. àmì àtẹ̀yìn náà. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn mm. ẹ sọ fún màá yẹn ọ̀bẹ ti ọ̀bẹ bọ́mọ lọ́wọ́ ọmọ tọ̀bẹ lẹ̀. ọ̀bẹ ṣe tí ó ṣe. ọ̀bẹ ti ṣe ọwọ́ rẹ o èmi ò bú obìnrin ìyáálé yẹn mm-hmm. ẹ kí ẹ nífẹ̀ẹ́ ọkọ ẹ sí nífẹ̀ẹ́ ọkọ ìdènà mm. ó dẹ̀ sí nífẹ̀ẹ́ ọkọ ìdènà ṣùgbọ́n ẹ sọ fún yẹn kó lọ sí ọwọ́ ọmọ obìnrin kó tọwọ́ ọmọ ìbọn sọ ètò ìbímọ yẹn kò dé sọ fún màá yẹn kò dé sọ fún màá o ah. tóbi tí màá yẹn bá lọ gbé eh. yẹn o ìtọ́rọ̀ sọ pé yẹn yóò pa yẹn. ẹ̀mí pé yóò lọ pa ọmọ ọ̀dọ̀. náà tí mo mìíràn pé ọkọ wọn. tó lọ jẹ́wọ́ fún ìyálé pé kábà bàbá ló mọ̀ ṣẹlẹ̀ tí wọ́n wá dá ilé mọ̀ yóò pa wúmà yẹn o wúmà yẹn máa fẹ́ ṣẹlẹ̀ ìléṣe òkè. pẹ̀lú pẹ̀lú fẹ́ pẹ̀lú fẹ́ tí má hmm. yẹn pẹ̀lú fẹ́ tí wúmà yẹn tó ní sí ọkùnrin yẹn tọ́ba lọ sọrú ẹ̀ fún tọ́ba lọ gbọ́ pẹ́rẹ́ yóò pa má wúmà yóò para rẹ̀ o lọ́kàn oh. gbókùn ni ọlọ́mọ ìjà dáràn o kó lọ bá wúmà yẹn ní wọ̀ ìṣẹ́lómi yẹ ọmọ ọ̀dọ̀ yẹn kó lọ bá wọ̀ kọ́kọ́ sùúrù ni o yóò táwọn tí a bá já gbàgbà bíbí kan lè bí agolo bọ́ọ̀lù ẹ̀ náà ni ọ̀nà bá ní. kọ́sọ̀ mú kókò ọ̀gbẹ́ni wà five down. ṣẹ́ngbà tẹ́ bá wá ní kọ́ lọ bá woman yẹn níwọ̀ tó bá tiẹ̀ rí bá ń wọ̀ ṣẹ́ngbà tó bá wá di ọjọ́ iná líla ìwà iná ilé ìrọ̀jì náà ni òtò làṣírí òtò wá ṣẹ̀ṣẹ̀ tú ni ṣẹ́yẹn náà ò tún lé wọn wá. ẹ̀ló ẹ̀ló mà ẹ̀jọ́ bá ti fún kó ṣe fún lójú ayé ẹ̀ nítorí bá fẹ́ fún bílẹ̀ ní ọ̀bà kọ́ fún kọ́ lọ kọ́ fún bí owó ní ọba fún ọjọ́ bá fi ṣe ìjọba ọdọọdọ àwọn ọmọ ẹ̀kọ́ lọ dé sọ̀rọ̀ ah. bá mẹ́rin wọn lọ sọ fún ìyáálé yẹn tẹ́mi pé ró lọ́kàn pa wúmà yẹn dànù ni o tọ́ba sì lókè wúmà yẹn ní ìfọ́ tó sọ fún o mm-hmm. tẹ́mi pé ró o rọrùn bẹ́ẹ̀ o. ọgbẹnu tán kó sì sọ o kọ́ńbọ̀kì. ọlọ́ ọgbẹnu tán ojú òní kì í lágbára pọ̀ o ó sì ojú òní kì í ẹ̀nà hello. hello. apia hello sir. Ah, ah, n tí n bá wí ni ọmọ wí ni mo tún gbọ́ra mi ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn dáàdì. mo ti kúrò. orúkọ yín sà. mo ti pa. ó dà sà. ayọ̀délé láti dubai. ah bọ̀dá ayọ̀délé láti dubai. tẹ rí ètò tẹ gbọ́ láàárọ̀ ètò lágbára ni ah. ọkùnrin yẹn àwọn ló ń tàbùkù ọkùnrin àwọn ọkùnrin tó ń tàbùkù ọkùnrin ni. àwọn ọkùnrin tó ń tàbùkù ọkùnrin ni. ẹ ṣáà wò. ẹ ẹ ṣe nígbà tí o lọ gbé o pera ẹni mùsùlùmí o lọ gbé ìyàwó ní ìdílé kìrìsìtẹ́nì o dẹ̀ mọ nǹkan tó ọmọbìnrin yẹn là kọjá tó wá yẹ kó ṣe irú ẹ̀ fún. Hmm. ìyàwó kúrò nílé ìyàwó kúrò nílé kò lóṣù kan tó bá tẹ̀ lọ lọ ọdún gan kí ló wà mẹ́ẹ̀ tí ò lè múra dúró wọ́n ti pé ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ó rìlísì álbọ̀mù àkọ́kọ́ ó rìlísì álbọ̀mù kejì ó rìlísì álbọ̀mù kẹta. iṣẹ́ ti rí i pé máa yẹn gan-an kẹ́rẹ́ bẹ́ẹ̀ kọ́ tán kọ́ wọn ní ẹ̀sìn tiwọn òun ló tẹ̀lé kò ní ìfẹ́ ọmọbìnrin yẹn ìyàwó ilé yẹn kò ní ìfẹ́ ẹ̀sìn Islam ọkọ wọn lẹ́sìn kọ̀ọ̀kọ́ yàn ní nǹkan burúkú o ẹ̀sìn Islam ọkọ yàn ní nǹkan burúkú o. kò ń ṣe nǹkan burúkú kẹ́mi wọ́n ní mẹ́lòlúwa wí làwọn ń sọ nǹkan tó nǹkan tó wà lọ́kùn ẹ̀ tó fẹ́ ṣe mhm. nǹkan tó fẹ́ ṣe òun ló ti ṣe yẹn kò kàn láwùn fún ìyàwó ni mo pé n tẹ́ fẹ́ sọ nìyẹn. ẹ ò láwùn fún ìyàwó ni ah. and gẹ́gẹ́ bí tó bá tó fúnra ẹ̀ tó bá fẹ́ ìyọ́nú ọlọ́run mhm. ọlọ́run nìkan ló lè bá bẹ ìyàwó kó lọ jẹ́wọ́ fún un. kó lọ jẹ́wọ́ kó jẹ́wọ́ ah. kó jẹ́wọ́ kọ́ńbọ̀kì. bá bẹ́ẹ̀ ni àìjẹ́wọ́ ìyá ẹbí ọ̀nà méjì àbí ọ̀nà mẹ́ta ni. ṣùgbọ́n ah. tí ó bá jẹ́wọ́ ẹlẹ́dàá ìyàwó ó lè rí ìyàwó ilé ò mọ́ ẹlẹ́dàá ẹ̀ ń kọ́ tó ń lọ ẹlẹ́dàá ẹ̀ bàjá. kọlọ jẹwọ. Iye àwọn ìyàrá mi ọmọ ọ̀dọ̀ tó fún lóyún náà ìyẹn náà tún ti ti ń fa wàhálà. ó ti ń wọ. ọjọ́ ò ní àwọn ọmọ fẹ́ máa gbé ilé ayé láì ní bàbá ọjọ́ ò náà fẹ́ máa ṣe yẹn ah. bá yá wọn máa sọ pé à àwọn máa lẹ àwọn tí ò ní bàbá ọjọ́ kan ọjọ́ kan òun kan làwọn máa yọ àdá pẹ̀lú ìyá wọn tí wọ́n fẹ́ mọ bàbá wọn. tó hmm. kó jẹ́wọ́ nǹkan tó ti fọwọ́ ara ẹ̀ fà ní hmm. ibi tó bá máa já sí kó já sí hmm. iṣẹ́ tí ẹ̀yin ìyá orí àtọrùn ẹ̀yin náà níṣẹ́ ṣe ń bẹ̀. yes sir yes sir. wípé ìyàwó ilé ń sì tí ò mọ kankan hmm. ẹ̀yin lè máa mọ bí eh, ìgbésẹ̀ tẹ máa gbé bẹ́ẹ̀ ah. lọ sí ọ̀dà àwọn tó bá mọ. ọlọ́run ṣe Gbénga Balógun bẹ́ẹ̀ Nàìjíríà <laughs> dádì ń jẹ́ òlẹ̀ ó ti Dubai dé sà. ẹ mo máa dé lóṣù tó ń bọ̀. Ah, a sásìkò tẹ ẹ bá dé ni o a fi sásìkò tẹ ẹ bá dé ni torí eh, <laughs> dádì ọ̀rọ̀ yẹn ó lágbára bìkọ́ rízì ni pé tí obìnrin yẹn tí ò bá tí tó bá fún wa sọ fún hmm. ó lè gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ ṣáájú lẹ̀ ó lè la ẹ̀mí lọ. tọ́ ó dà. mo ṣe sọ pé irú ẹ̀yin tó jẹ́ pé tẹ̀tí ah. tẹ wà ní ètò yìí ẹ ah. máa mọ àwọn tán ìgbésẹ̀ tó máa gbé láti. ẹ̀yin ẹ̀yin mọ̀lẹ́bí múlẹ́rọ̀ láàjọ ṣèpàdé bá a ti ṣe o tẹ́ ẹ bá jẹ́ pé ẹ fi àṣẹ bẹ́ẹ̀ yẹn ẹ̀ ẹ bá máa dé láti Dubai ni ẹ jẹ́ mọ̀ àfa àti ọjà náà ṣáájú àwọn àgbààgbà àfa ó ṣáájú ọmọ gba àbí <laughs> ẹ ṣe ń sà yẹ sà nílé fẹ́ ráyè jọ yẹn bóyá máa wà ní ìsìn. ó gbúdọ̀ ó láti jẹ́wọ́ ní. ó kù díẹ̀ káàtó. and then mo mọ̀ pẹ̀lú gbogbo tó bá jẹ́ kó ìyàwó ilé tó ní access àti máa gbọ́ program yìí gan-an sí ah. òun náà nígbà rẹ̀ lè á mọ̀ mọ̀ pé ara òun ni. pé ti rùn. Eh, so mm kó kó fúnra ẹ̀ kó ti yá máa ní lọ́kàn ẹ̀ pé ó pẹ́ máa ń dẹ̀ sílẹ̀ pábọ̀dọ̀ ọ̀hún ni dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ wá já sí. kó gbà fún lọ ìmọ̀ràn mi dẹ̀ wá fún ìmọ̀ràn tèmi ni fún ìyàwó ilé ni wípé yéésù ó fún ma fi ṣe pé èmi àti ọmọ mi nìkan ah. gbogbo ń yes tó ń fi owó bá ọkọ̀ dáǹsì àìdá ọkọ̀ tí wàá sọ fún kò tí ì wá sọ fún kó stop gbogbo ẹ̀ kó má fi owó ah. bá kó mọ bá ṣe fún ah. kéèsì ọmọ ẹ̀fẹ́ lò. ìyóò ní pé kóbìnrin ọmọ lè fi gbogbo ara sọ̀pọ́ọ̀tì ọkọ mọ́ wa lọ bí tí nǹkan wa dé ilé ayé mọ́ wa ṣe o ebó olùrànlọ́wọ́ wọn pè wá fúnra wa ntọ́kọ bá gbé tí ò lè dá gbé kíyàwó ọba gbé ntíyàwó bá gbé tí ò lè dá gbé kọ́kọ́ bá gbé. ọkùnrin eh, ah, ah, lè ṣe àwọn ọkùnrin àwọn ọkùnrin fi ń fọ́nkùnrin. Ah, ẹ ṣeun kò burú bọ́dà eh? ẹ bá ní kí gbogbo Dubai jẹ́ kẹ́lómi ò dá sísà. ó dààmú ó dààmú. hello. ah hello amọ̀fẹ́ kà náà. kazeem olóhùn obìnrin ni ah, láti ń bọ̀. mr kazeem olóhùn obìnrin. ẹ kú ètò ẹkú àtàrọ. ṣáṣá tí ń ṣe ń lọ níjọ́ àbá ń lọ lé wúmà yẹn àjọ lọ ni ìwọ́ yá. èmi ò tòsí. Ah, ẹ. Ah, mi a mi tí màá dé sí Ìbàdàn. nǹkan o. ètò tó wà ṣẹ́rí arábìnrin yẹn ló ti yẹn. Hmm. tẹ́rí tí obìnrin àbọ́kùnrin bá wà lé ọkọ yóò fi gbogbo ara sùn mm-hmm. gbogbo ọ̀pọ̀ pátápátá ni o gbọ́dọ̀ fi máa ṣe security ìnulẹ̀ mm-hmm. èèyàn bímọ àkọ́kọ́ olóhùn mẹ́ni tó ní ó bí kejì olóhùn mẹ́ni tó ní ẹjọ́ tó bá jọmọ bíbí inú ẹ̀ lòlóyún ní àkàtà ẹ̀ ó bí kìíní ó bí kejì olóhùn mẹ́ni tó ní ẹjọ́ ṣá máa gbà mọ́ra báyìí òbí ah, ò ní dúró yóò tọ́nà wádìí ẹ̀ tá ń fún ọ lóyún. ẹ ṣe ṣe rí gbogbo wádìí ẹ lẹ́ẹ̀kó ti ṣe láti dé wá ah. tó bá máa wá. Ah, làwọn olóhùn obìnrin ọlọ́run. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ dá sí ọkọ yín bọ̀lẹ́ tí dá sí sà bẹ́ẹ̀ akẹ̀sán ló pè láti Dublin. akẹ̀sán láti Dublin. bẹ́ẹ̀ni. ẹ dá sí ẹ dá sí ẹ dá sí. àwọn sẹ́ńtì nǹkan láyé yìí gẹ́gẹ́ bí mi ṣe bìlíìfù àkọlé àìdá òní tàṣe. Hmm. ṣẹ́rí máa yẹn ó ti ṣe mistake. bọ́jẹ́ gómìnà kọ́ṣẹ́ kan náà nígbà tí ìyàwó ọmọ ọ̀dọ̀ yẹn lóyún níbo ni ìyàwó wà. Eh, ìyàwó náà ń ṣẹ̀mọ̀ ń gbà ara ẹ̀ tó ti bímọ àkọ́bí tiẹ̀ tó ti jẹ́ pé torí operation tí ó ṣe lọ́kọ́ ṣe gba ọmọ ọ̀dọ̀ fún aládẹ̀ tilẹ̀ ó òun náà ń ṣiṣẹ́ alájàpá náà ni ìyàwó ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ ọkọ náà gan alájàpá ni ṣùgbọ́n eh, lílọ wọn gbígbélé wọn máa ń tà sí ara wọn gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé wọn ṣe jẹ mọ́ mọ́ kẹ́ ṣe pé ọpẹ́jù náà jọ kẹrin wọ́n fojú kanra nínú ilé

obìnrin wọn tó bẹ̀rẹ̀ olóògbé ìfúnni. lẹ́yìn ọmọ kẹta gbàtóyún kẹta tún dé gbàtóyún kẹta tún wá dé ńlọbìnrin yẹn tó ṣẹ̀ṣẹ̀ yarí tàkọ́kọ́ kọ̀mẹ́ ní olóyún wọn ń tọ́ ìkejì. carelessness ti ẹ̀ yẹn carelessness ìyàwó ni. tó bá jẹ́ pé ọgbọ́n tó mọ́tò ọmọ ẹ lóyún kìíní ẹ̀ẹ̀mẹ́tì lóyún ọlọ́yún kejì ẹ̀ẹ̀mẹ́tì lóyún ọ̀dẹ̀ ẹ̀ ń sọ̀pọ̀tì ojú ah. adúlẹ̀ kẹta oṣù àdúgbò ṣe ń sojí anyway bọ́lá ṣe kọrin àjò tí ẹ nìyẹn hmm. so the only thing I'm máa kọ̀ ṣe ni pé a máa bẹ a máa lọ bẹ ìyàwó ẹ náà ni hmm. kì í dé bá ní kó yẹ rí. láti gbọ̀dá akẹ́sán láti dọ̀bílẹ̀ níjọ́ lẹ́ yọjú ńgbà olùbáyọ̀ láṣẹ rìn ní wọ́n ti wá nílẹ̀ nígbà tíkẹ́ẹ̀tì kìlódé kìló kìló kò sígbà tó bọ̀ lókè sílẹ̀ ọgbà bó tí kò ṣẹlẹ̀ sóbì náà ni hmm. ọkùnrin ló ṣẹlẹ̀ sínsìn àwọn obìnrin náà tí kò sóbì tó wà ní ọkọ tó lóyún nínú mẹ́ta mi tó ìṣọ̀kan ní ọkọ ìlú nínú. Ah, inú mi dùn dẹ inú mi dẹ̀ dùn fún tí mo gbọ́ wọn tá a bá ti fix date àwọn ará tíkẹ́ẹ̀tì tó lóyún mẹ́ta tó bímọ mẹ́rin ọkọ ọkọ ní ọkọ ẹ̀kọ́ lóní mẹ́ta. so kí ló kí ni tó lè wà nílé ọkọ wà lábẹ́ ọkọ ẹ̀ lédè kan tó lè lóyún lómi ìta kí ni yàtọ̀. lédè kan ká lọ gbé jókòó fún yàálé àbí. a máa pè jókòó ni a máa pè jókòó ni. ọ̀dà kí ni o ti ṣẹlẹ̀ o kì í dé bá ní ká yẹ rí. ẹ á fix date tí ọ̀gá bá ti fix date ni. Mm. ẹ eh, tí dr láyínká joel ayéfẹ́lẹ́ bá ti fífi mm. déètì tá a máa lọ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tọrọ kan. ẹ wà lọ́dà. ẹ wà lórí lockdown ẹ wà lórí lockdown ah. wọn ti jẹ ká travel tó bá travel tó one thousand eight hundred and fifty lèmi ẹ máa san kó tó wọlé tó bá ní isolation house so ní ọ̀rẹ́dì ni one thousand eight hundred yẹn wọ́n ti ní má lè sẹ́ǹdì ẹ̀ sẹ́mi one thousand twenty three ní oṣù ṣe náírà o one thousand twenty naira fifty ẹ̀ bá sẹ́ẹ̀dẹ̀ sí mi tí bá ti sọ́nà ẹ̀jẹ̀ pọ́sì ìṣẹ̀ máa bọ̀ lé tó a lè yanjú ẹ̀. ok ọ̀rọ̀ yìí ti wá yé mi ẹ̀yin sanwó tá ẹ fi ẹ wò ẹ máa lọ jèrè bọ̀dá kẹsàn. ọmọ ní omi tí o ẹ máa lọ sà ọkọ yẹn náà a máa ń ìṣó ọkọ yẹn náà jẹ́ mọ̀ bọ́lá ìṣọ̀rọ̀ àjẹtò náà nìyẹn hmm. ìyàwó kékeré náà dẹ̀ ó dá sa. kí lóò nǹkan tí wàá jẹ́ mọ̀ nǹkan jẹ́ mọ̀ ok àwọn ọ̀rọ̀ àwọn yẹn bá ìgbà tó kì í yàwó àwọn tó bí sílẹ̀ kí wọ́n mọ̀ bàbá wọn ni mọ̀ bàbá wọn ni. ó ti yé mi sẹ́ ó mọ̀ bàbá wọn náà. bọ̀dá kẹsàn-án ó ti yé mi sẹ́. ọmọ ọjọ́ kọ́ mọ̀ lùbọ́ ni ọmọ ọjọ́ kọ́ mọ̀ lùbọ́ ni. àló ti yé mi bọ̀dá kẹsàn-án <laughs> ó dà kò burú ẹ bá ń káwọn èèyàn wá ń dọ́bí. ó wá ọyẹ́ rẹ̀ dá ọ̀rọ̀ burúkú pẹ̀lú òun ẹ̀rín ẹ káàárọ̀ ọmọ ojú kòkòrò ló dààmú arákùnrin yẹn orúkọ tèmi ni Fọláṣadé e, láti Ìjẹ̀bú. àǹtí ọ̀run kò yẹ kí kí arákùnrin yẹn kó ṣe ń tó ṣe yẹn ìka ẹ̀dá gbáà ni ìka ìka burúkú ni olú olú olúdélé adébáyọ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun. bá a gbàgbọ́ ẹrù ayé kò ní bàbí. ìwọ ló wà ojú rẹ̀ dá ayé ń pẹ́ lómi. àtẹ̀jíṣẹ́ ń wọlé ọjọ́ ti lọ àwọn èèyàn ń búra ara àwọn èèyàn ń bú ara ń tàwọn èèyàn ara ń tàwọn èèyàn nílé ọ̀gá ah, ọ̀ ó lágbára pọ̀ o arákùnrin yẹn gan fọwọ́ ha ẹnu lórí orí WhatsApp mi tó ti ń bá mi sọ̀rọ̀ pé ah láìla Abíọ́lá Abọ́sẹ̀dé wọ́n ní ọkùnrin yìí ó yẹ kéèyàn fún ni ah, ìgbọ̀n ìbọn bó ń gbà wá ṣiṣẹ́ gbébọn kọ́. àìsí ìṣòṣìṣẹ́ elétò ààbò ti ń yìnbọn. ọ̀dọ̀ fojú sunkún ìjì ayé ìjà. àtẹ̀jíṣẹ́ pọ̀ lórí ìkànnì Facebook náà. gbọ́dọ̀ gbé mi lọ bàbá mi mọ́ ọmú lérí rẹ̀ ṣe lórí. Ah, àyìn bọ̀dọ̀ ráfẹ́lì sọ́bìs wọ́n ní hmm, wọ́n ní àwọn òṣù ọ̀pẹ arábìnrin yẹn ò kẹ́fín wọ́n ní arábìnrin yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti kẹ́fìn tó ń ṣẹlẹ̀ tó kàn ká sára wọ́n ní torí pé ó mọ̀ pé òun ò lè ríbi dé sí òun ò sì lè lọ jábọ̀ ọ̀rú ẹ̀ fáwọn òbí òun wọ́n ní ló ṣe fi ṣe iṣó inú ẹ̀ kú àrùn mọ́ra kán má bàa ṣe yẹ̀yẹ́ rẹ̀ ah ṣọ́pẹ́ lórí bẹ́ẹ̀ ṣá kéèyàn dá lé album one album two album three ah, mi ò rò parábìnrin yẹn lè mọ̀ mi ò rò kó mọ̀. Akíntóyè tìmí lẹ́yìn wọ́n ní kí arábìnrin arákùnrin yẹn wọ́n ní kó gbé jẹ́ wọ́n ní kò gbọ́dọ̀ pọ̀ ọ̀yẹn ni pé kò gbọ́dọ̀ sọ fún ìyàwó rárá. Monsurat Bídèmí Bámidélé Sànúsí wọ́n ní ah, àwọn náà ń fìtara sọ̀rọ̀ ni wọ́n láwọn ń fìtara sọ̀rọ̀ ni pé ọlọ́run àtọlọ́run àtọkùnrin yẹn. Hmm oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ń wọlé pòròpòrò àwọn abiyamọ ń tara pòrò tọkùnrin tóbìnrin ní wọ́n mọ̀ pé ọgbẹ̀nu tán pẹ̀lú tí máa nù orí yìí ṣe. àmọ́ ẹ wò wọ́n ní ẹ lọ bẹ́ wọ́n ní ẹ lọ bẹ́ àwọn àgbààgbà tí wọ́n ní pé orí ọ̀ṣáájú èmi lè bí sì ń jọ yẹn orí ò lè dì yín àti àwọn tí wọ́n jẹ́ àgbààgbà tí wọ́n ti ń dá sí yẹn bọ̀dá akẹ̀sán láti Dublin eh, láti eh, Dubai àti wọ́n ní àwọn create time gbà lockdown bá tán <laughs> torí èmi ọmọ bẹ́ẹ̀ mi ò lè lídìí yín lọ bẹ̀ o mm, mi ò ní sí àràǹdì. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ sì kó ètò. ètò orí ẹ dákun o bó o la ṣe yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìjọ wo lẹ́yìn náà kí ni ká fíìsì o. ah tó ọlọ́run ọba kó bá a yanjú ẹ̀ ní sẹ́rí. orúkọ yín ṣàìbùlẹ̀ tí mo pè é ọmọnìyí ni lórúkọ mi láti Germany. ọ bọ̀dọ̀ ọmọnìyí láti Germany. bẹ́ẹ̀ni. ẹ bá wa kí Káyọ̀dé Òkèlọ́lá náà ní Germany o yèyé múlẹ́rọ̀ ń Germany o mosketra ń Germany o Gbénga Balógun ń Germany o. ó dáa á jíṣẹ́ o. yes sir. ẹ̀kọ́ tí mo fẹ́ kí àwa èèyàn tí mo fẹ́ ká kọ́ nínú ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí. yes sir. ọ̀rọ̀ Ọlọ́run ni tó sọ fún wa wípé àkọ́bí tí obìnrin yẹn bí fún tí ọmọ ọ̀dọ̀ bí fún ọkọ yẹn ìfẹ́kùfẹ́ ni orúkọ ẹ̀. sá. tí bíbélì wa sọ fún wa wípé tí ìfẹ́kùfẹ́ bá ti ní oyún á bí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní orúkọ ìkejì. ok. ó ní ẹ̀ṣẹ̀ àwa dàgbà tá a wá bí ikú. ìgbésẹ̀ tí arákùnrin yìí gbé mm bí ìgbà tí ó dájọ́ ikú fún ìyàwó yẹn ni tó bọ̀ hmm. tí lọ́jọ́ tí ìyàwó yẹn bá máa gbọ́. Hmm. Hmm. ọ̀rọ̀ tó burú jáì tó sì lágbára nítorí wípé ṣọ́ọ̀kì tí obìnrin yẹn máa ní ní ọjọ́ tí ó bá mọ ohun tó ṣẹlẹ̀ ó lè ṣokùnfà ikú obìnrin yìí. ìmọ̀ràn ti tèmi ni pé wọ́n nílò àwọn èèyàn ńlá tí wọ́n lè tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ láti lè bá irú obìnrin yìí sọ̀rọ̀ nítorí pé ìdí tí mo fi ní pé ìkẹta yẹn ti bí ikú ni wípé tóbìnrin yóò bá kú sí hmm. ó ṣeé ṣe kí ọkọ yẹn gan kó kú sí. òun gan bá ṣe rí báyìí ọmọ bẹ́ẹ̀ bí ajá tó lámì pàkàpàkà làwọn gan ṣe gbẹ wọn ìyẹn máa mọ̀ pé ìbẹ̀rùbojo ó ti mú wọn lómi wọ́n ń gbọ̀n jìnnìjìnnì hmm. ọkàn wọn ò balẹ̀. Ah, ó ti ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ó lágbára tó burú jáì tí a mọ̀ tí èèyàn lè pè ní apànìyàn apànìyàn ní ọkùnrin yẹn apànìyàn ni ọlọ́run nìkan ló lè bá obìnrin yẹn sọ̀rọ̀ nítorí pé ó máa gba ṣọ́ọ̀kì láìpẹ́ tó jẹ́ wípé ọlọ́run nìkan ló lè dóòlà ẹ̀mí ẹ̀ ọlọ́run ọlọ́run nìkan ló lè bá a yanjú ọlọ́run náà là á sì bẹ̀ sí torí pé èmi ò mọ bí ẹgbẹ́yàn ṣe lè gbé ọ̀rọ̀ yẹn tó obìnrin yẹn. ó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún àwa ènìyàn wípé tí irú bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ eh, dádì wa láti Israel sọ lẹ́ẹ̀kan hmm. àti ìpínlẹ̀ àkọ́kọ́ ló yẹ kán ti wá solution sí. ló yẹ kóbìnrin yẹn ti gbọ́ mú yà ṣé ọmọ ọ̀dọ̀ ò lẹ́bí kò níbi tí wọ́n ti mú ọmọ ọ̀dọ̀ ni. Hmm. gbogbo àwọn àṣìṣe tí wọ́n ṣe tí mo pè ní ìfẹ́kúfẹ́ nìyẹn hmm. débi pé ọkọ wa graduate sí inú ẹ̀ṣẹ̀. ó graduate o. now ó ti yá ó ti wá bí ikú mọ́ wọn lọ́wọ́ ń sìn ọlọ́run nìkan ni kó mọ̀ jẹ́ kó la ẹ̀mí lọ. tọ́ ọlọ́run ló lè mọ̀ jẹ́ kó la ẹ̀mí lọ fọ́kọ gan àtìyàwó ilé àbí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ah. jẹ́jẹ́ mo wàhálà mo jókòó tálákùnrin mọ́ tọ́mọ̀ lọ́ọ́ rẹ̀ wọ wálé o àwa àwa mọ̀ rí ẹ mọ̀ bínú sá torí mi ò ó dá kó ọlọ́ba ọlọ́ba àyànjú ẹ̀. ọlọ́run ọgbọ̀n wà lórí ẹ̀ ẹ ṣé ẹ ṣe àdúpẹ́ sà yẹ sà mú ìwà àkẹsọ̀jẹ́ àpíá. ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé wíwó bàbá mi mọ́ ọmọ lérí rẹ̀ ṣẹ́ lórí ọ̀rọ̀ mi. tó ẹni tó jìn sí kòtò ọkọ̀ ará lọ́gbọ́n ni. ọgbọ́n ọlọ́gbọ́n là á fi kọ́ra ẹni. báyìí náà bá ń gbèrú ìgbésẹ̀ yìí lábẹ́nú ẹ já mi lórí ẹ o. torí wípé ó délẹ̀ báyìí àmọ́wọ́ tá a bá fi jẹ tarákùnrin yìí o. ọwọ́ rẹ o ń sọ̀rọ̀ wípé kọ́mọ́ dínkù òjijì fún ìyàwó ilé gan àti ọkùnrin yìí gan ẹ dákun bùlà kí là ń bá ká ìgbádùn tẹ́yìn ó pé gbádùn tí ó tó padà já sí ìbànújẹ́ arákùnrin yìí ẹ sùúrù ní kẹ́yìn náà ó ṣe hmm. ní àwọn tí wọ́n pèdè àwọn èdè kan wà táwọn gan pè lẹ́nu níjọ́ wọn wá wọn láwọn lè délé báyìí káwọn lọ káwọn kàn lọ end life ara wọn ẹ má end life ara yín ẹ lè sọ pé ò ní sí ojútùú a gbọ́dọ̀ sọ ṣáwàláwà pé kò ní sójútùú ni síbẹ̀síbẹ̀ náà gan a lè pé ò tí ì sójútùú náà ọlọ́run náà ni ó wà ojútùú sí lẹ́yìn ọ̀jọ̀gbọ́n ṣe ti pọ̀ sọ̀tún pọ̀ sósì ọlọ́run ó wà ojútùú sí tòrú ní kẹ́ ẹ wá ṣe òwe mọ̀ para yín bẹ́ẹ̀ ṣe lè fẹ́ para yín yẹn ẹ dákun ó dáa kò burú ọlọ́run ti kó ẹ̀dá mọ̀ ṣe gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn Islam ti wí pé dìnnà sinanta bí ọba afinimọ̀nà lọ́lọ́run yóò fi yín mọ̀nà ṣé kò rí ta lóbìnrin ipò tẹ́ ẹ ti ń yípo yípo tẹ́ ẹ mọ̀ bí ẹ bàjá yìí yóò mọ̀ tó di ọjọ́ mẹ́jọ ká tó mú tuntun wá lórí ètò múlẹ́rọ̀ ọmọ jẹ́ àfi ṣàríkọ́gbọ́n gbogbo ọkùnrin ọmọ jẹ́ àfi ṣàríkọ́gbọ́n gbogbo obìnrin ọmọba náà lèyàn mọ̀ tutù mọ̀ ọmọba náà lèyàn sùn mọ̀ nínú ìrìn àjò ìgbéyàwó ọ̀yẹ́ kẹ́yìn ó gbóná jù kó sì yẹ kẹ́yìn ó tutù jù wọ́n tó pe àkíyèsí párábìnrin yìí náà tutù pọ̀ wọ́n fi kún ọ̀rọ̀ parẹ́. ẹni ọ̀rọ̀ dé bá ọ̀gbọ́n bójúkun lọ́lọ́hún ọ̀lẹ́ran ọlọ́run ṣàánú gbogbo ilé gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa yóò ní dàrú o tẹ́ ń bomi ọgbà ọlọ́gbà ọgbà tí inú ò ní gbẹ yóò tó ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò omi ẹni tẹ́ ẹ fẹ́ bá orí sọ ẹ pè é sórí zero eight zero two three three three one six one eight eh, zero eight zero two three three three one six one eight ẹni tẹ́ ẹ bá ọrùn sọ Olútáyọ̀ Fálétí ẹ pè mí tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ WhatsApp sorry zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí àtẹ̀jíṣẹ́ ti sms ní zero seven zero five nine five nine five nine zero five zero seven zero five nine five nine five nine zero five ọjọ́ méje láṣẹ elédùn àlẹ́ pàdé orí àtọrùn wáyé ìdílùmọ̀ká pírẹsẹ́ńtà òun rí tèmi lórí ètò múlẹ́rọ́tẹ́mi olútayọ̀ falẹ́tì yẹ̀yẹ́ àgbédègbè Fọláṣayọ̀ mọ́mí JP mọ́mí jí ò tí mo jẹ́ ọrùn rẹ̀ adárùn mọ́ra làrùn pa yín náà mọ́ tọwọ́ tí ń dùn bàbí aṣọ wọ́n ìwà akínsọjí àbí àmókè àjọkù iṣẹ́ iṣẹ́ náà ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ àáfin pìtàn rè ìyókù di lórí ìròyìn àjá àbálẹ̀ láago méje títí ọjọ́ mẹ́jọ tá a pàdé lórí àkọ́tọ̀ ètò múlẹ́rọ́ ilé wa ò mọ rójú ọ̀dẹ̀dẹ̀ wa ò mọ ráàyè ẹ̀ ṣeun ṣeun tẹ́ ń o. 105.9 FM. Your feel good radio. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Ẹ gbogbo ẹ̀dá aráyé ẹjẹ́ jọ ṣàmì àdúrà yìí kọ́lọ́hún ọba kó gba àdúrà gbogbo àbí símìlà. Ojúmọ́ tó mọ́ wa lẹ́ni ojúmọ́ ayọ̀ ni ó máa jẹ́ o. Àmì àṣẹ. Ojúmọ́ ire ojúmọ́ ìdùnnú àlàáfíà. yeah. àmì àmì àṣẹ ṣe fún wa àmì àṣẹ fún ìní mi ó Pasilat lórúkọ mi orí ló mọjọ́ tí ẹ ti mọ̀ bí ẹ ní ìmọ̀wó àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa kárí bá ti ṣe o àmì karọ́nà gbé gbà o àmì àṣẹ kárí bá ti ṣe àmì karọ́nà gbé gbà o àmì àṣẹ fún fáyà fún bá ti fẹ́ ló máa rí o. àṣẹ máa ṣàmì o àmì àṣẹ. اللهم صل صلاة كاملة على خير الأنام محمد رسول الله اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل إبرو pẹ̀lú amọ̀dà wà láwùyé اللهم صل على sayidina ọmọkọdà aláwùmọ sọlẹ la sayidina ọmọkọdà aláwùmọ sọlẹ la sayidina ọmọkọdà aláwùmọ sọlẹ la sayidina ọmọkọdà. bí bá ṣe ta nọ́bì ẹ̀dá yìí bá ti gbọ̀dú láyé fífínòdì òmu ọmọdùnmú ẹ̀dá yìí bá máa fẹnu ọ̀ra fífínòdì rọ̀ṣùlù ẹni ọlọ́run rán sáyé wẹ̀yìn bá ń ṣòwìrì wẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run tàwa ni muhammadu show me the way muhammadu light me now muhammadu òjíṣẹ́ ńlá òjíṣẹ́ ọlọ́run ti bẹ́ni aláwọ̀ sọ́ni àlá sẹ́yìn ọ̀hún ọ̀dọ́gá aláwọ̀ sọ́ni àlá sẹ́yìn ọ̀hún ọ̀dọ́gá aláwọ̀ sọ́ni àlá sẹ́yìn ọ̀hún ọ̀dọ́gá aláwọ̀ sọ́ni àlá sẹ́yìn ọ̀hún ọ̀dọ́gá. شجن سكن أشرع فتوى تاتلي جاتي كشعة مترف الأدمي ببنشلا محمد بإنشلا رسول الله بإنشلا محمد تاني بجيمي wọ. aláwòye alàlùfáìkà amọ́dọ̀mọ́ ọ̀nà jùlọ akọringbẹ́sìn gba ìfọ̀nì ìjọba ìsìlámì ti ń dà ẹ̀wọ̀n lámú ọmọ yàrá mi ẹ̀rù ni bó ṣe ń lò bó ṣe ń dán. aláwòye sọ̀rọ̀ yàrá sẹ́yìn lọ́wọ́ sọ̀rọ̀ aláwọ̀ lọ sọ yàrá sẹ́yìn nígbà kọ̀ọ̀kan aláwọ̀ lọ sọ yàrá sẹ́yìn ọ̀hún ọ̀dà aláwọ̀ lọ sọ yàrá sẹ́yìn nígbà kọ̀ọ̀kan. Muhammadu Lord, Muhammadu Lord, Muhammadu Lord. Sayyidina Muhammad Sayyidina Muhammad Habibala Muhammad Sayyidina Muhammad Muhammad aṣípẹ́ wa Sayyidina Muhammad gbẹ̀gbẹ̀ ní o. Sayidina Muhammad. Sayidina Muhammad. Sayidina Muhammad. Jọ̀wọ́ rẹ̀ Muhammad. Sayidina Muhammad. Yàmàgbọ̀jà gbọ̀rọ̀ gbọ́. Sayidina Muhammad. Gbàmígbàràn mi lálàkìlẹ̀. Sayidina Muhammad. trust? Fresh 105.9 FM, your feel good radio.